ní ní ìbáyọ̀ lọ́wọ́. ìbùkún fún ọmọ ọ̀dọ̀ náà tó fọpọlọ ṣe. ọmọ kọ̀ọ̀kan gómìnà ìrìn pẹ̀lú kíní tó wọ̀ yìí ó yẹ kó wẹ tó pẹpẹ tó máa gbẹmọ ẹ lára tó máa rí pé ìràwọ̀ wà mẹ́ ó pẹ̀ka. ṣé ìlú bá wọn sùn ṣé wọ́n sùn. ohun kò jọ. kọ́mọ́fẹ́ẹ̀tì kí lẹ̀ ń gún kí lẹ̀ ń fà. ikọ́ tó jọ ṣe ló ń gùn. mo ah, ti ní sòwò tó mi ní sòwò mọ́. of course you need it. mi ì ṣọkọ ẹ o. ẹ̀yìnkùlé lọ́ta wà inú ilé gangan la ṣe ní gbé. láìkú ẹ̀gìrì kò séèyàn tó lè fa àwọn ẹ̀ṣẹ̀ gbẹ̀bí. please please please stop stop. láíláí kò lè possible. èmi tí mo pe olè kó wájà tí mo tún pe olóko kó wá. ẹni finú ẹnu.